please. Okay. You don't know what I'm going through. Just because you're not in my shoes, honestly, the pressure is getting on me, honestly. I don't know. I'm just tired. Look at me. At my age, I'm not married yet. Amaka. You don't understand. Amaka. Why are you always thinking like this? Eh? Why are you always thinking? I told you, you have to stop thinking. It's not good for your health. Eh? I don't like it. I'm not happy when I see you thinking. Mm -hmm. You don't understand, Buki. I am just tired. The pressure is just too much on me. Honestly, ah, I don't know. Look at you. We've been friends. You're married with kids. And I don't have any. So why wouldn't I think? The pressure is just too much for me. I am just tired. I honestly. I know. My friend, I understand you very well. You think I don't understand you? I do understand you. But you know, it's not just getting married that is the ultimate. It's getting something good out of the marriage. Just wait on the Lord. I believe very well that God has a better plan for you. Amen. Don't worry. Stop thinking. Mm -hmm. I don't know how long I'm going to wait. I don't know how long. I don't know. I'm just tired. Don't worry. Mm. Don't Every worry. Day. Just be calm, relax, focus. The Lord is in control. Amen. Okay? Our God is the ancient of days. Amen. You can't time him. Your time is there. Okay? Amen. So don't worry. Thank you. Okay? Thank you so you much. You get married very soon. Thank you okay? so much. Just stop thinking. Just trust in the Lord. Okay, my friend? Amen. You know when I see you thinking, I'm not happy. No problem. Okay? Don't worry. Everything will work out well. Thank you. You're going to get married very soon. Amen. Amen. Okay? Amen. All right. All right, then. Take okay. care of yourself, okay? All right, and you too. All right, then. So we'll see you tomorrow. Yes. All right. Okay, then. Okay. Bye. Easy. Ìfẹ́ la kọjá òfin, ẹ wa lọ́kàn. ìwọ la ń lóde kó fún wa ní go ahead o yes Well, everything ti set okay Am i expected? all right. mo sọ pé ó dá ní lójú pé àkàjù ṣẹlẹ̀ nílò wa so we hmm. deliver na abi. in fact okay. more than your expectations. confam. Really? Yes. I'm kan yín bá. So I'm ọmọ yẹn kọ́. ah. ẹ̀ṣẹ̀ ó ti wà ní tà. Ó wà lẹ̀. Bí idán done. Idán tíṣẹ́ ò bá pẹ́ ni ọ̀gá mi. Tó bá ti rẹ́dí àwa ti ṣetán Movement four one one. So that's good. Um, ìwọ àti tàbí ìwọ a máa lo ìbọn yìí. Okay gẹ́gẹ́ bí sọ tí ìwà pẹ̀lú ìpèsè let's go. Let's move this up, man. Yeah. Let's go. let's go. Shut up. One sound bad, you are dead. Shut up and stop shipping. Happy birthday, to you! happy birthday, happy birthday. best surprise of my life. Thank you so much. Thank you, everybody. You're I really welcome. appreciate You're Thank you. Thank you. Thank you, my darling. Thank you so much. Thank you. Thank oh, come on. Oh, my, oh, my darling. <laughs> oh, thank you. Thank you. No strange. Okay, allow me to greet all these people. Hey, greet everybody. Let's you. How are you? Meet my very good friend. How are you? I'm good. I'm and good. Thank you. Happy birthday to you once Thank again. You so much. Thank you so much. Thank you. Oh my God. Okay. Okay. Let's get yeah, yeah. So you say he likes you a lot. Whoa. Okay, so right? so for the family. anyway, my name is um, uh, Bayole. Ogunmoroti. I know you are Amaka Opareke. What? Amaka Opareke, am I right? How did you know my surname? Of course, your friend has said a lot to me about you. Hmm? Buki. <laughs> you, you. Oh. Okay, that's Baby, okay. where are you from? I'm not from Owerri. Owerri. Yes. Where in Owerri? Excuse me. I'm from Ebu. Ogun in Owerri. Oh, yes. Oh, that's nice. And you, where are you from? I'm from Ekiti. Ekiti State. Yes. Okay. Ọ̀tún Ekiti. What? Oh, oh, Ọ̀tún. Ọ̀tún. Right Ekiti. Oh, okay. Yes. Right Ekiti. Yeah. <laughs> Okay. <laughs> You're That's beautiful. Nice. Thank you very much. Mm. Thank you. I've heard so much about you from See? my friend. Uh, what, that what you I... like food a lot. Ah. ah, don't let me talk about you then because she said a lot about you also. Oh, really? I don't want to mention it now I that she said... She eh? said what? <laughs> don't worry. Don't worry. Baby, I hope you are enjoying it. It's very nice. Very nice. I really love it. Thank you. <laughs> I intentionally bring you here so you can enjoy our meal. Our special food. I do. Forgetting that I've been in Lagos for a very long time and I can eat anything. Anything. For how many years have you been here? Mm-hmm. For how many years? Mm -hmm. For how many years? For how many years? More than 20 years. 20 years? Yes, I've been here. <laughs> <laughs> You're laughing. That's good. Mm-hmm. So, anyway. So, today is for you. Tomorrow, I'll take you out for lunch. Hmm? To go and eat my native soup. Your native soup? Yes, Ofo Owere. Have you tested it before? Ofo? Ofe Owere. Ofe Owere? Oh, yes. Ah, please, let's leave Ofe Owere. No, no, I'm eating yours, so you have to test mine. I think I've heard you call before, but Ofe Owere, I've not heard about that. Mm. Ofe Owere. Tomorrow you will test it. Mm. Yeah. And you like it. No problem. Mm. Bill on you. Hello. Mm? Hello. You're taking me out, so you pay the bill. Who is the man then? Oh, you, do you want me to pay the bill? Of course you will. How much is it? How much is Ofe Owere? Let's go there first. How much are they selling you for? Well, we'll get there first. Okay, no problem. Mm-hmm. <laughs> mm, this is nice. de hoje diferente só e de hoje diferente e de hoje diferente só mo mọ̀ pọ́ tí ń lọ mo mọ̀ pọ́ tí ń màámi mo ti ń lọ ní láàárọ̀ wàtúndé lálẹ́ òní béèrè pé báwo ni wàá kọ̀ wọ yàrá ẹ̀ lọ jọ ṣé kò yẹ kó máa bèrè àlàáfíà mi ni mo ní ṣé kò yẹ kí ó dáa jọ níbo ló lọ lánàá níbo ló lọ lánàá tó wọlé bọ̀rọ̀. màámi kódà mo lọ sí surprise birthday party kan ní alẹ́ àná ni òru ni wọ́n fi sí i so ó pẹ́ kí n tó wọlé mo lè ṣe wọlé ó ti rẹ̀ mí gan mo kàn wọ rúùmù mi lọ mo lọ sùn ni. wo yìí kọ́ lẹ̀ kó wo àlàáfíà yẹ ibi tó wà yẹ ò ní fóònù tó lè fi pè mí àwọn tó wà lóko owó pè wò kí jọ kí ni mo ṣe fún ẹ kọ báyọ̀ kí ló wàá fẹ́ kún kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. ẹ jọ ṣé nǹkan mi wà yàtọ̀ sọ́rọ̀ tẹ̀ ń sọ yìí. nǹkan mi wà ń bẹ̀ o kí ni nǹkan òun. ìtọ́wà ń bẹ̀ lónìí mo bẹ́ẹ̀ sọ́sọ́sọ́ òmùyàwó wálé jọ wọ́n ti mọ̀ pé nǹkan tẹ́ ẹ fẹ́ sọ gangan gangan náà nìyẹn kì í ṣe wípé bo ni mo wà lálẹ́ àná kì í ṣe wípé àbí òyọjú sí i torí èmi àti yín ń pera wà kò sí bí mo ṣe máa kúrò nínú ilé tí mi ò ní rí yín kí n tó kúrò. ó dá mo ti gbọ́ tiẹ̀ bó bá gbọ́ tèmi ṣé ìgbà tó o ti dòrí ìyàwó ń sìn àárí ẹ pé tó bá wá níyàwó ńkọ́ o tó di family man. ẹ wo màmí ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín o gbogbo ìgbà tí bá ti wá sọ́dọ̀ yín àbí tẹ́ bá ti rí mi ọ̀rọ̀ ìyàwó ìyàwó ìyàwó iná lẹ ń sọ. ìtọ́kọ̀ mi nìyẹn. ṣé ojoojúmọ́ ni kẹ́ máa bèèrè lọ́wọ́ mi pé ìgbà òní máa mú wá ìgbà òní máa mú wá ìgbà òní máa mú wá ìyàwó ò kì í ṣe popcorn ìyàwó ò kì í ṣe apple tán rà lọ́nà náà. ok olóṣè sá fún mi. mo máa farabalẹ̀ mo máa wo èèyàn kan tí màá fẹ́ ni màá mi. olóṣè sá fún mi. àlàáfíà lẹ see you soon màá mi. ó kò burú burú o ń tọ́ ẹ̀mí ìrẹ́ èèyàn mi rẹ̀ bí mi rí kọ̀ọ̀kan ẹ̀mí ìrìn kan náà ni. <laughs> You people really tried it. Honestly, that was a good one. I was praying, asking God to forgive me all my sins and I was gone. Tún ìdí ẹ báwo ni? Ṣé jàre? Ṣé ní I was, I was, I was already praying to God. I said, God, who did I offend? What did I do? You know? Hey, in fact, eh, <laughs> that surprise was just something else. Eh. <laughs> you know, I just wanted to give you something very big, big surprise, you know. Just wanted something like in the movies, you know, something to surprise you. more than a surprise. Mm -hmm. Honestly, it was more than a surprise. Mm -hmm. I was so shocked. Mm -hmm. I was like, what have I done? Where have I gone wrong? What did I do? <laughs> eh? And I have security. That's one. Yeah. I have security and I have a, a, a house girl. Yeah. You don't know ah! anything, oh mọ nǹkan tó Those your your security and your girl. Ah uh ah. -uh. They know about it now. They are part of our plan. It's a lie, Buki. Uh, <laughs> it's a lie. Oh, mọ nǹkan it's part of our plans you know we carry them along now Mm-hmm. Even all those tying them down, you know, it's just to make the whole thing look real. Okay. You understand? Okay. Uh, they will come here and meet me to collect their, their pay. <laughs> Don't worry. Blessing and that security. You know what? Eh? Let me tell you another story. What? You know, among those kidnappers that came to kidnap uh-huh. two of them are police officers. You are not telling me. Yes, now. Hey! Some of them are police officers, you know, in case police stop us on the road. It's a lie. Ah, Buki. Insurance cover wow. I'm telling you. Ah. You have to make we, we, you have to make it look oh real. You know, so we really plan it well oh, to make it look oh real. I know you like this surprise. My friend, my friend. Oh, thank you so much. It You're was welcome. just a beautiful surprise. Mm-hmm. I really mm-hmm. love it. Thank you so you much. You are welcome. You're thank welcome. You. Now tell me, Oremi. What? Because I can see that day you and Báyọ̀ eh, ẹkọ ẹkọ ń ṣe ni mo kàn ń wò yín ni ah, mo kàn ń jí yín wò ni mo dẹ̀ ń jẹ dòdò yín gan seriously eh? I saw you guys what's going on what's happening so something is fishing. we are dancing and you are looking at us. who I wan look. you are my ọ̀rẹ́ na. ọ̀rẹ́ mi what's going on na uh, something baby something is fishing already. well. Tatukọ̀ ìfẹ́ rẹ dé. Amakanaka. Etí dòní mọ́. How was your surprise party Yes. Ah, Tatukọ̀ ìfẹ́ rẹ mm, dé. It ah, was so surprised. It was a big one. It can never be a big one because I was not there. Ah, uh, Daddy. Uh-uh. It was a surprise now. And it's not meant for old It was a, I didn't know it was a surprise. <laughs> there was no one would have called you. Do you know that your sister Chioma Yes. I wanted to come to that surprise. Are you serious? Your friends invited her. But do you know why she was not there? No. Hey, she gave birth to a bouncing baby boy yesterday. Ah! Ah, ah, yesterday? Yes. Okay, let me call them now. Call who? Daddy, let me call them. You will call her later. Ah, That's let me what, call her that now. That is not the reason why I mentioned her. Amaka, that takes me to my next question. What, what are you doing about yourself? about your life. Is it this uh, surprise party, surprise party we are talking about? Daddy. Look at Chioma. You're older than Chioma. Mm-hmm. Are you not supposed to have gotten somebody you want to marry now? Daddy, don't worry. I will surprise you. I'm oh. going to give you a big surprise again. Don't worry. How soon is your surprise? Don't worry, Daddy, very soon. You'll be ah, happy. Are you sure? Yes, Daddy, don't worry. I ah, oh. don't worry. Don't ah, worry. Don't worry. Daddy. Should I bring something for you? Like what? Drink. Not now. What I am telling you is very important, and I'm not joking about it. No, no, no. don't Do something. Worry Make now. me happy. Okay? I will. I will, Daddy. That's I my will, daughter. I will, Daddy. Ó ní pé kí n máa bọ̀ ká jọ rìnrìn

You're My younger sister, Femisiri. Yeah, nice to meet you. Nice to meet you. Mami. Ah. Báyọ̀, ẹ bá ti sọ̀rọ̀ kọjá láàárọ̀, ó sọ fún mi pé ó máa lálejò. Ẹ̀mẹ́ni tẹ́ ni mo fẹ́ surprise yín náà ni. Ìtorí ẹ̀ ni mi ò ṣe sọ fún yín. Ṣé o ti yé yín? Ẹ ti ń sọ fún mi tipẹ́. Mọ́mì, Ṣadé, Femisiri, my wife to be. Hey! a ò máa mójú lọ sọ́jà o olúwa ò ṣe o olúwa ò ṣe o àti ah! yọ lẹ́nu yọ lẹ́nu títí kí ló dé o aya mi jọ kí lorúkọ ẹ. orúkọ Amaka Ọ̀párẹ̀kẹ̀. Oh gbogbo nǹkan ló fi jọba bẹ́ẹ̀ ṣé ó yẹ kó máa ṣe yẹ̀yẹ́ níbi tá a dé yìí. mo ń ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ life mi ẹ̀ ń béèrè orúkọ ìyàwó mi mo dẹ̀ ní amaka ọ̀páreke ùsọ̀. Hmm. oh don't mind me my dear what's your name. Ah. Mommy, my name is Amaka Opareke. Uso. Yes. Opareke. Uso. Uso. Mm. you are a native of Imo State. Imo State. <laughs> Màá gbá ojú ẹ o, tí bá dìde mọ́ ẹ. <laughs> Imo State. Yes. Owerri. Ah. Owerri, Ugbe. Egbu. Egbu, Egbu, Egbu. I keep correcting. Owerri, Owerri, Imo State. Ọmọ Ibo lélẹ́yìí. Kí ló dé tọ́lọ́ fọmọ Ibo? Ah, Ṣadé, ṣé kò sí? Sí pé kí ló ṣẹlẹ̀? Ah, nǹkan wà o torí mi ìmọ̀ túmọ̀ gbogbo eléyìí tó ṣe yìí. ṣé tí n bá sọ pé mo wá introduce ìyàwó mi hàn yàn ṣé wọ gbogbo ni màá fi hàn mí. màámi wà bẹ́ẹ̀ yẹn ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí wọn lẹ́nu kí ló bá dé lọ́rọ̀ yìí pẹ̀lú bó ṣe kàwé tó. wẹ́ẹ̀ kò ní problem kò ní problem ní ètò sọ yìí ah, oh, apọ̀dà ló pèmí náà mi ò ní fèsì ó lọ gbé irú eléyìí wá ni jọ̀ọ́ kí tiẹ̀ jí wá lè yín jọ kan ó yá ẹ pògì fún mi àbí ẹrù àmàlà kẹfẹ́ wédú sí i ta ni mo fẹ́ sọ fún. kí lè ń sọ ìmá mi. Ah, ẹ lè sọ gbogbo ẹ̀ látẹ̀kan ṣé torí pé ọjọ́ ọmọ dójọ́ pé ara ẹ̀ balẹ̀ tó ní sùúrù ń gbọ́ òògbọ́ gbọ́ nǹkan tá à sọ látẹ̀kan. mo gbọ́ ma. ó ìwọ ah, eh, eh, eh, ń sọ nìyẹn. ó gbọ́ lóòótọ́. Ah, ó tiwa. bẹ́ẹ̀ ni. ó gbọ́ tiwa. Hmm. ó rí ìyàwó ó rí ìyàwó fẹ́ ó dáa nílẹ̀ káàárọ̀ òjìrè yìí òòrọ̀ ọmọbìnrin tó wù ẹ́. màámi ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè mi ò rẹ́ni tó wù mí tí mo fẹ́ fẹ́ ó bá jẹ́ ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn ni mo ti rẹ́ni tó wù mí ibẹ̀ ni màá ti fẹ́ yàn ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ rè o láti Imo State ẹni tó wù mí nìyẹn a máa ká ọ̀parèkè and that is it. Imo State. bẹ́ẹ̀ni. ok Imo State jọ kí lorúkọ agboolé yín. ìkàlẹ̀ ń ṣe màámi ìkàlẹ̀ ń ṣe mo sọ fún yín pé èèyàn wá láti Imo State ẹ̀ ń béèrè agbo lé lọ́wọ́ ẹ̀ agbo kó máa sọ kí nìtú máa agbo ẹ wá màmí ẹ wo ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn and nothing can change that kò sí. èmi ò tiẹ̀ ní kankan bẹ́ẹ̀ kó jẹ́ kí n gbọ́ràn òpònú èmi ò lè ṣìnà ọmọ jùlọ ọjà wrong side ló bọ́ sí ọmọ ibo stand up talking to you. And go out! I don't want to see you again. Ọ̀rọ̀ Why is wọ́n àti ìṣẹ̀yàwó fún ti wọ wedding gown. Mami, èmi lè embarrass tó tó yìí. Èmi lè embarrass tó tó yìí. Bọ́lá embarrass rẹ̀. Eh. Ẹni tí you mú wá sílé tí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ ẹ work ẹ out. Ẹ sọ You ìyàwó mi tí mo fẹ́ fẹ́ pé ó wọṣọ wedding láì ṣe ìyàwó. Eh. Ṣé kọ́lọ̀ tí wọ́n fi ń ṣe wedding bí o ṣe kọ lọ kò ti fi gbogbo ẹ̀gbá gbogbo tó wà ní òde lọ ṣáà má kọ àìsíkì wa lọ. o náà sọ́tàn ni wọ́n rẹ́rìn sàdé olùwọ́n náà rẹ́rìn. ti lè lò ti gbọ́. ọba tẹ́lẹ̀ lè ṣe. wàá bá mi. arìnrìnàjò ìfẹ́ ẹ má wò ẹ má wò níran èṣù ti wọ ọ ní káàbọ̀dà èṣù ti wọ ní káàbọ̀dà ṣùgbọ́n èmi tó wù mí nígbà agbálùmí tó kù. Amaka gbogbo ẹkún tó ń sun yìí kò solve problem a ṣe máa wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbọ̀ngàn ló yẹ ká máa ronú pa báyìí o lè sunkún láti ní títí dọ́là o kò ṣe nǹkan kò lè ṣe ń jẹ anything ṣé o ti gbọ́ báyìí we just have to find solution to what's on ground now. Buki solution look at me you're my childhood friend We two kids you're married. Only look me, I don't have anything to show for it. Now that I've found love, they say we can't marry each other because of tribe. Why? Why? I understand. You're Uweko also no understand. but come to think about it. Bayo didn't tell you he's no longer interested. Did he? So I should wait for him to tell me that he's no longer interested. Of course, he'll succumb to his mom's decision. Do I need to wait? <laughs> Don't conclude. Oh. Don't just jump into a conclusion like that. Ó ti Come, ọ̀rẹ́ conclude bẹ́ẹ̀. The Bayo that I know, <sighs> he loves you too much. He will convince his mom. Okay, I think I'm under a spell. Ah. Honestly, oh. I don't understand myself again. I'm under a spell. You are not under I need to see spell. a pastor, please. Amaka. You know what? Let's go and have dinner. Dinner? Let's You're not go going out. anywhere. I don't even feel like going anywhere at all. Baby, stand up. Let's go I out. Don't, I don't go and dress up. Anywhere. Let's go out. Let's go and eat something. Okay, you can go out. Okay, I don't go want to go anywhere. Up. I don't want to go anywhere. Let's go and have something I, to eat. I now. don't want. Ah. ah. ni ń sọ? Èdè wo ni ń wí? Baby, Èdè wo I'm sorry. ń sọ? Since the day I met you at your surprise birthday party, I have made up my mind that I will marry you. Because I am always happy anytime I'm around you. Emeka. I want to promise you. Come rain, come shine. I will forever be with you. I love you so much, baby. Yes. You know I love you too. But this your mom's um, situation. I don't know what to do about it. Honestly, it's tiring. I'm just fed up about it. You don't it. need to get yourself worked up about my mom. Please. It is not easy. No good things don't come from comfort souls at times. We have to struggle to get some things. We have to stress ourselves to get our heart desires. Please, baby. Please. For how long are we going to do this? Baby, I think it is good time for me now to meet with your parents. Please, can you arrange that? Okay, no problem. Now I'll, I'll try and talk to them and um, let you know when we are coming to meet them. Thank you, baby. Are you happy with me now? Are you happy? I'm okay. Thank you. Baby. jẹ́ ká ṣan kú mọ́ lójú. mi ìdè lè rí gbólẹ̀ kí n torí ẹ̀ wù ọ̀nà náà ni mo gbọ́dọ̀ júwe fún ẹ. o ò lè ṣe nǹkan kínní kò dáa ṣùgbọ́n tí bá rí i pé ayé lè bú mi ó máa kù díẹ̀ ká tó máa sọ báyìí ètò gbé dání kò ń ṣèyàwó ẹ̀bọ̀ ohun tí mo fẹ́ understand náà nìyẹn pé kí ni ohun tí mo fẹ́ understand náà nìyẹn pé kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ wípé kì í ṣe ìyàwó mo rò pé yẹn gangan gangan ni mo ní láti mọ̀ torí kò yé mi ni o i don't understand kò yé mi. gbọ́ tó bá fọmọ ibo tó fọmọ haúsá kí la ṣe fẹ́ communicate kí la ṣe máa máa sọ̀rọ̀ àti ògbédè wa tá a gbọ́ tiẹ̀. ẹ wo mami the only thing ni ó gbédè yín kò gbédè yín yẹn kọ́ ló important understanding tó bá ti wà láàrin òun àtọmọ yín tèmi àti ẹ bá ti understand ara wa mo rò pé yẹn jẹ oúnjẹ fún yín ó dẹ̀ jẹ ayọ̀ yín ju bó ṣe yẹ lọ a lot of people ló lọ sí ìlú òyìnbó tó lọ fẹ̀yàn wá látọ̀hún wọ́n dẹ̀ jọ wà a lot of them tí wọ́n ti ṣe thirty years anniversary tí wọ́n ti ṣe forty years anniversary ah tí bá fẹ́ tribe mi tó jọmọ yorùbá gangan ni mo fẹ́ ṣé yẹn ní ká má jà àìmọye àwọn èèyàn tí wọ́n ti wà nílé ìyá wọn padà àìmọye ọkọ náà tó ti di bàbá ń dágbé tó dẹ̀ jẹ́ yorùbá láwọn méjèèjì nǹkan kan ṣáà ló tú wọn ká àdúrà ní kẹgbà fún ẹni tó wùn mí tí mo fẹ́ fẹ́ ìyẹn amáká ọ̀párìkì ẹni tó wùn mí nìyẹn o. ẹni tó wùn wọ ni. yes. ṣé tí wọ́n bá understand o ò sọ tàwọn ẹbí àbíjọ́ ta bá ní nǹkan ṣe pọ̀ tí gbogbo àwọn ìyàwó ilé bá wá tó ń bá sọ̀rọ̀ kí ló ṣe fẹ́ fún wọn lésì. ẹun tí bá fẹ́ ẹbí máa fẹ́ ohun tó bá wù mí ló máa wọ ẹbí. jọ tó bá ṣe agboolé ebo ní káàtì lọ fẹ́ us. agboolé wọn ní Imo State àti pé kò tiẹ̀ ní síjà láàrin wa dípò tẹ́ máa bá wa làjà kò lè work ah, ah, ayé ti da ayé ọ̀làjú náà kí ni mo fẹ́ máa báyàwó mi jà fún tó máa jẹ́ pé ilẹ̀ máa máa máa parí ẹ̀. máàmì ẹ̀jọ̀ ṣáà lè change topic yìí ká change ah mo lè ti wá gbàgbé ṣá ẹrí gbogbo nǹkan tẹ dalẹ mo ra aago kan wá fún yín nígbà tí mo ń bọ̀ láti fi ṣe ra mo ra aago kan wá fún yín. ọṣẹ mi rẹ iṣẹ́ mi ò fa aago ọmọ tí ò gbòòrò. torí easy ju bó ṣe sọ wípé kò dá mi kò fi àǹtí àmàkà. mo yóò wà ní ẹ̀mí ọ̀rọ̀ márèjì náà sọ lọ́wọ́ tí mò ń bọ̀ ṣé orí ọ̀rọ̀ tìmọ̀lé ẹ̀ ó pín sí méjì nọ́mbà one ọmọ Ìgbò tó fẹ́ fẹ́ yìí it's not our tribe kò gbọ́ tiwa àgbọ́ tiẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ gangan ẹnu ló máa máa rù kiri báyìí tí òwò mi ta wà tí òwò àkẹ́rìn yọ tó bá tó wà lọ fẹ́ yíbo nǹkan. màámi o tọrọ lẹ sọ àmọ́ tí mo ṣe ń wo bọ̀dá mi ó dàbí kan ti make decision wọn already o mhm. wọ́n máa ti conclude pé òun máa fẹ́ àǹtí àmàkà ah. kí lè máa wá ṣe báyìí. ti conclude kó máa fẹ́. wọ́n ti make decision wọn already. Ah, ó tán ó tán ẹni tí ò tí tá a rojú ẹ lẹ ẹni tó bá wá fẹ́ yíbò kí ni mo ṣe fẹ́ ṣayé mi gbogbo mo fẹ́ bọ́ sí. Ah, ah, màámi kí ló dé ìtọ̀rọ̀ báyìí tí nìkan lè ẹ̀rọ ẹ̀rọ tèmi. Ah, èmi ń kọ́ ẹ ti gbà pé bọ̀dá mi nìkan la ní ni. bẹ́ẹ̀ni ṣé pé o kàn ẹ́. ó kàn mí ó kàn mí o. òjì kan á kàn ẹ̀ báyìí á gbé ẹ ṣubú. ẹ̀yìn mi kò tiẹ̀ sí wàhálà alátúnṣe mi a máa túnṣe ara rẹ. mọ́mì alátúnṣe wa a máa túnṣe ara wa kí la máa ṣe báyìí. kí n tiẹ̀ èmi ò ní ilé ẹlẹ́rìí ibi tó fẹ́ kónú ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi lèmi ya èmi bí èmi nìyá yín wọ́n máa wọ̀ mí. obìnrin àlejò tó màmá ọbẹ̀ hmm. oh, tó problem wọ́n ní na wetin dat one ah. hmm. mean say eh you know say na me my girl carry am we are always happy all the time she will tell you why she's happy is that what you're saying? daddy she has been so happy more than other days. You be like say this your love, true true e dey different oh. is anything making you happy. daddy I actually have a surprise for you both. Surprise? Yes. What surprise? I'm inviting my fiancé to come and meet you. Oh, <laughs> your stepmom is correct. Daddy, I told you. I see. Yes, Daddy. Uh, eh, you foretell us now before you invite her. No, they wanted me to be a surprise. Boxes. I don't want you to. So get it, get it, get it. No. happiness was much today. I sensed it. Good Hello. Yes, sir. How are you? I'm good, sir. Yes, sir. What is your name? My name is Bayon Lee Ogunjente. Uh-huh. Ogun is a uh, god of iron. Exactly, sir. I see. Sit down. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Ibrahim. I don't understand, sir. He said you're not Igbo. No, I am not Igbo. Nwa Yoruba. Hmm. I am Yoruba. Nwa Yoruba. Yeah, Yoruba, yes. The way you greeted me, I know say you no be Igbo. You know that's Yoruba. Are you? We have to you always respect people, most especially my in-law. I keep your respect. Pockets that your year respect. Are you, who gave you that audacity to bring Ngbati Ngbati come here? Now Ngbati, you wan go marry. You wan go marry people wey no sabi how to to pet wife eh? how to take good care of wife na there you wan go marry who tell you say yoruba people good to marry na be na. <laughs> what is all this amaka i thought you have told your daddy about me. maybe i did i did calm down calm down that's my daddy for Just calm down, okay? You should have sought out this before now. Please, please just calm down. Oh. I'll talk to them, please. Oh. ṣọ̀kan nítorí ìfẹ́ la kọjá òfin. I don't understand. First, you your first is him complain about us understanding each other. Let me ask you something. If he marries a Yoruba girl, are they not going to go the process of understanding each other? Hmm. Let's just be calm. Let's be calm. I, I believe that both of them will come back to their senses. Chotigbo, relax. Oh, you mad bad. Oh my, ẹyin méjèèjì you máa fẹ́ra What if they don't? They will as long as both of you you don't play into their choice. Oh my, gbà fún yín. Tó máa ti rí pé fẹ̀yìn strong lójoojúmọ́. Ah! Tó solid. Oh any choice oh my gbà ni o. <laughs> hope kó marry Ben. Please, you have to help me talk to Bayo. You know. You just have to tell, uh, help me to talk to him so that he will understand. Please. There's no doubt. Bayo loves you a lot, you know. But nevertheless, I will talk to him. Oh. But I just want you to relax, okay? Calm down. No wahala. Ti gbọ́? sure, ṣé ọ̀rẹ́ mi, hmm. o ṣé. Okay. Jẹ́ ká lọ jẹun o, torí mo mọ̀ pé o máa fi bí panu ẹ. Eh? please go now. a máa ronú ẹbí tá a máa ronú máa ronú ṣé a máa lọ jọ. òkùnkùn ṣùbọ̀jú àwọn ọmọ ènìyàn àmì gbé ìgbà e ìgbà ni òkùnkùn ṣú oṣù bòjú àwọn ọmọ ènìyàn àmì gbé ìgbé ẹ̀bá fọlọ́lùfẹ́ méjì sílẹ̀ kẹgbàgbé ọ̀rọ̀ ẹ̀yà o ẹ̀bá fìfẹ́ méjì tó ń dùn lọ sílẹ̀ kàn fẹ́ra wọn kẹgbàgbé ọ̀rọ̀ ẹ̀yà o torí pé bífẹ́ bá wà àwọ̀ gbàgbé ọ̀rọ̀ ẹ̀yà torí pé bífẹ́ òtítọ́ bá wà a ó gbàgbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà èdè wo èdè wo èdè wo ìfẹ́ rẹ̀ ń sàn èdè ìfẹ́ máa lágbára èdè ìfẹ́ ó ṣètú o ẹ má má fọ̀rọ̀ ìfẹ́ sí i lórí ipò ìfẹ́ lágbára mama, bàbá ẹ má máa fọ̀rọ̀ ìfẹ́ ṣeré. Ah, christian program lápò mama wẹ́wọ́ elédè kan díǹjẹ́ ká tẹ̀ wo àwọn ọkùnrin. Ah, láàárọ̀ kùtù àdúrà ló dáa. Good morning. Good morning. How are you? I'm fine, thank you. Uh, is Vanna around? Mm, yes, Okay, he sent me a message that he's not feeling well. Really? Yes. I can show you the message if you don't mind. Uh, no, you don't have to. You can't lie now. Just that I'm surprised uh, I don't know about it and I'm at home. Uh, okay, I think uh, he doesn't want to panicure people. Mm -hmm. Okay, um, you can go it. It's upstairs. Uh, bàbá sọ nípa ni kí n tiẹ̀ olóbè mi bímọ mi anik. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ àti rárá ẹ pretend ẹ pretend ẹ jẹ́ ká tún dé. àti mi kì í ṣe ìyá sàrò. Báyọ̀.